بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته آمين تسواج أنه منحة الإعراب يتجد في الإمام جمال الدين أبي محمد القاسم بن علي الحريري البصري رحمه الله بيتي عدي هنا باب التمييز باب التمييز تمييز طبعا منصوبات الأسماء àwọn orúkọ tá a máa ń fún ní násùbà àwọn orúkọ tá a máa ń fún ní násùbà sọ àti jẹ́ kó yé wa kí ló lè jẹ́ tàmíyèsí. a ní orúkọ tó bá wá lẹ́yìn adad tàmíyèsí ni máa ń jẹ́. Tàmíyèsí yẹn nígbà rẹ̀ pàpẹ́. wọ́n lè máa jẹ́ mudọ́ọ̀fù ilé tó bá wà ní kéré ọ̀sẹ̀n wọ́n lè máa jẹ́ mudọ́ọ̀fù ilé bí ká máa sọ pé sàlásà akulam tó fi dórí aṣárátú akulami àbí ká sọ wípé sàlásù mọ̀sáàkì ọ̀rọ̀ àti dọ́rí aṣírò mọ̀sáfìrọ̀. wọ́n sọ fún wa pé tó bá jẹ́ ìlẹ́wọ̀n àwọn náà ń pè ní al-adadul murakkab to ninety nine. Ẹgbẹ́ ọmọ wíwẹ̀ eleven to ninety nine sọ̀rọ̀ tàmíyèsù yẹn a máa jẹ́ mansuru bani dájú pọ̀ gangan ni àtàdé dọ́rọ̀ lé lórí máa gba nọ́sùbà wọ́n máa sọ wípé ahada ashara kọlàmù ahada ashara kọlàmù lórí lórí ninety nine. تسعة وتسعون قلما تسعة وتسعون قلما ذات أحد عشر في ماتماتيناين قلما قلما تربع نسبة إلى ما بي جايبا بيه صوم òun gan nítorí pé òun gan lọ́wọ́ á kọ́ wọ́n fi dá ọ̀rọ̀ dolè lórí láì tó gba àwọn yòókù yẹn àwọn ẹ̀ka wóró ni wọ́n bá tún di hundred ẹ̀ tún dá padà sí gbàjáre ní àtòkọ́là mi. wọ́n bá di two hundred náà ní àtàkọ́lá mi wọ́n bá tún di three hundred sàlásù ní àtò àbẹ̀ sàlásù ní àti kọlàmì hundred àbàwọn ní àti kọlàmì àwọn náà tó fi lọ tó fi dórí nine hundred six àwọn ní àti kọlàmì yóò fi wájú one thousand one thousand náà mo fà dọ̀rọ̀ kí wọ́n máa jẹ járe yẹn. almuhim àwọn èyí tí wọ́n sábà gbà náà ṣùgbọ́n yẹn máa bẹ̀rẹ̀ láti eleven to kínní o to ninety nine eleven to ninety nine máa gbà náà ṣùgbọ́n àlẹ́ sọ fún wa pé ẹ̀mí yéésù yẹn lè wá lẹ́yìn adat wọ́n lè wá lẹ́yìn aliwazina òṣùwọ̀n onískéèlì ah, wà alkain ọ̀sán ní pẹ́rẹ́jì àbí tí wọ́n fi ìmọ̀ ń wọ̀n wọn láàrin àti ra àdẹ̀tí fún aláwọn àpẹẹrẹ tó pọ̀ dáadáa ẹ̀dẹ̀ rí pé nígbà tó fẹ́ má pẹ̀rẹ̀ tá a dàdú wa nǹkan wọn náà ni kámúsà tó ń wá àrùbá àwọn náà àbújá ní abẹ́ẹ̀kọ́ ẹ̀rí pé kọ̀tayọ̀ ọmọ eleven to ninety nine. قد تصدقت بصاع خلا قوم على جنابته آه. منه البقية الباقية من التمييز قال المؤلف ومنه أيضا نعم زيد رجل

irun tó wà lára zéèdù ọ̀tọ̀ pàtàkì ṣùgbọ́n mọ̀yázínà àròjù látà ní zaid àfẹ́ ogun yẹn ogun yẹn lè gbàkọ ṣùgbọ́n kìí ṣe ogun yẹn níwájú ọ̀nà. ẹ̀ tí gbọ́ mi so mọ̀kánà rọ̀fíà àwọn èrò júùlà àmì ìjọkùnrin bẹ̀là rẹ̀. Ìgbésẹ̀ ńgbà tó lọ́n fẹ́ ròyìn àwọn èèyàn kan náà àwọn sálà. Àmì minal mu'minina rijalun. Ọ̀sọ́ pé òdáàsù. Ọ̀sọ́ pé ìǹkaànù. Kọ́dà akẹ́dẹ́rẹ́ nínú àwọn olùmọ̀ tí wọ́n ṣe tíra lórí ẹni wọn tó ń pè ní àròjùlà. làákàyè zaka ọgbọ́n gbogbo ẹ̀ òye agbára ìlákin ìmọ̀ kó tó fẹ́ wá kan kéèyàn lè sọ ọkọ fúnyàwó tó pèsè òun nìkan lọ́wọ́ àlábẹ̀rẹ̀ tó ló sọ pé ní ìmọ̀ zayidon rajulan. رجلان يا يوم جاء تمييز أنا أقول رجلان يعني تمييز منصوب علاقة وعلامة نصبه الفتحة هذه كافية فإنه تمييزه هو نوتيمان ولن أفعل المدح أفعال المدح هي إيه يعني كقول أفعال التفضيل نعيم زيد كما قام من صفين لنيمان زيد يجي فاعل زيد بن زيد mo ti náà máa dọ́gbọ́n yẹn kìíní ẹ̀ kí làwọn bá ṣe kọ ọkọ ọbẹ̀ ní ọkọ sókè ọkọ nímọ̀ kò pẹ̀ ní fínlú ọkọ zaidu kò pẹ̀ ní fáìlì ọkọ rọ́júlù kò pẹ̀ ní tẹ̀míyèsí tí òfin ní gbàgbé èyí fẹ́ máa ha ohun tí ìbá ń sọ sórí má máa ha sórí ẹ̀dá kan nímọ̀ nílùú malvin janet nílùú mọ́dínì ó jì bọ́rọ̀ gidi lẹ́hánà hó láyé tàfọ̀rọ̀ abẹ́ ti gẹ̀ẹ́sì abẹ́ lè wọ́n nímọ̀ aleykum salaam wa rahmatulah wa barakatuh abẹ́ lè wọ́n nímọ̀ kẹwọn o ẹ ẹ má wọn o orí èèyàn ńlá ni ẹ lè lẹ́ẹ̀fì pa wọn. So ẹ̀pẹ̀ ní fún ìlú mọ́ọ́dún james lẹ́ánàhó láyé tó sọ̀rọ̀ ní kò lè yí nìyẹn kò lè yí sí mọ̀lọ́rin kò lè yí sí amúrò kò lè yí sí mọ́ọ̀zà. ọ̀rẹ́ ti gbọ́n bẹ́ẹ̀. tó نعم زيد رجلا. نعم زيد rọ́jọ̀lá nígbà míì zaidu yẹn wọ́n lè yọ ọkọ̀ bọ̀ kò wọ́pọ̀ sá ẹ̀ ti gbọ́ mi kò wọ́pọ̀. Àyíká ìsọ̀rí pé. Ah, kí ni wọ́n ti ń pè é. sọ ẹja ṣe báyìí ẹni ohun tó kọ́kọ́ wà ń bẹ̀ tẹ́lẹ̀ àwọn ni ní àyìnbá rọra jòló bẹ́ẹ̀ gbà نعم الرجل زيد رجلا rọ́júlù yẹn wọ́n fi ṣàlàyé fáyìn ló tí wọ́n ti ṣe kíni o wọ́n ti ha dànù wọ́n fẹ́ fún fáyìn ló ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n ha dànù wọ́n ha dànù. náírà kí ni mo fẹ́ ọ náírà rọ́júlù zaidun rọ́júlà. tó wọ́n há dànù ṣùgbọ́n rọ́jú láti wọn wíyẹn yá mọ̀ pé rọ́jú lù ní lójú táyé ló tẹ́lẹ̀ tó <clears throat> ó ní wọ́n bí sàábòdò dárì mi ni hu bá dàlá ó burú ẹ tó ní àbúrò dárì bá dàlá ni ohun tá a lè fi jà rọ̀ burú lẹ́ni tí yẹn fi pààrọ̀ abdul dari burú lẹ́ni tí yẹn fi pààrọ̀ ẹnìkan tó burú dé nìyí. bàdàlà yẹn àlùmọ̀yìnbó ẹ̀ sápẹ́ ní tẹ̀míyẹ. wọ́n ní wàhábàdà àrùdọ̀ líbàkì àrùdọ̀ wọ́sọ́lì hùn ọ̀hárùn mi ń ká ẹ̀rọ وحبذا كلو في ذاته أرض البكاء كلا بكاء أرضا نلة تبيز حبا عتيزا نواكوجا يتمارنا نعمة سادين بابي حبا عتيزا نواكوجا تونا تمارنا نعمة وحبذا أرض البكيع mọ́ndàlá ilẹ̀ bàkíyà kí ló fi ń dá tó ilẹ̀ bàkíyà ní àrùtọ́ nílẹ̀ sí tó fi ń dá tó nílẹ̀ wọ́n ní sẹ́rí fa hábàdà lásán fílù ọ̀fà ìlú ni wọ́n hábà àti dá bẹ́ẹ̀ ti kọ́ ìṣàrà rí ẹ ti kọ́ rí ẹ àbátúnṣe kan bíi lẹ́sìn wà lẹ́njọ́ mẹ́ta yìí. fàbẹ́dà arbulbàbíì hábà fẹ́yìn lónìí zá fáyìn lónìí. kẹ́ẹ̀dín gbọ́ mi. ardu ni wàá ní abdulbàbíì ọ̀hún maksus bilmadi. mo ta fẹ́ yìn nìyí. arúgbó òun wá jẹ́ pé àwọn yéé zu. ẹ̀yẹ́ ìtútù sọ lẹ́ẹ̀kan sí. hábà fẹ́yìn lónìí gbá fáìlì ardul batilẹ àwọn alimaksoso bilmadẹ àwọn kẹsàn pé alimamdọ nǹkan afẹ́yìn nìyẹn ardan ọwọ́ ajá tó كما بي تكنا أقول نعم الرجل الرجل جاء فاعل زيد واجع المخصوص بالمدح متعقين رجل واجع تمييز ẹ̀bá tọrọ akọ́lẹ̀ ẹ̀kọ́ kan ẹ̀ ti gbà á. ó ní wọ́n sọ́ọ̀lìhù nígbà tó ń sọ́ọ̀lìhù átáhàrù mi ń ka ìrìntọ́ ó mọ́jú ọ̀lọ́ ọlọ́mọlúàbí. átáhàrù mi ń ka ó mọ́jú ọ̀lọ́ bẹ́ẹ̀ ti ń gbọ́ mi wọ́n pẹ́ átáhàrù yẹn sílẹ̀ pé ẹ̀pẹ́ ní sábà bàbí ọ́líwù mú padà ń bá lọ díẹ̀díẹ̀ átáhàrù yẹn jẹ́ kí ni o làbárí àwọn ni mí ń tọ́ ọmọjú ọlọ ọmọjú ọlọ ní kíni àwa mọ ìyáza irin ọmọ nìyẹn wọ́n fi hàn pé kì í ṣe eyín o kì í ṣe pé eyín rẹ mọ́ jẹ eyín rẹ lọ kì í ṣe pé ojú rẹ mọ́ jẹ ojú rẹ lọ kì í ṣe pé ọwọ́ rẹ mọ́ jẹ kì í ṣe pé wà ṣùgbọ́n lọ́mọ nìyẹn. ń gbọ́ mi jẹ́ ìbẹ̀ fi gbogbo ọjọ́ kíjọ́ tẹ bá ti lọ tàbí bẹ́ẹ̀ ẹ lè mú kàmí èso wa lórí ẹ̀ àná akibaru mi nka sí mẹ ìdàgbàjọ lọ àná akibaru mi nka mo dàgbàjọ lọ mo lè ṣẹṣẹ kínní kan sí mẹ àná akibaru mi nka mo pọ̀jọ lọ mo lè dákọ̀ ilman ìmọ̀ mo lè dákọ̀ mọ́lá ẹ̀dínkàtì bẹ́ẹ̀ ni ohun tí ń dákọ̀ yẹn tàbí èso mi. bí bẹ́ẹ̀ kọ́ akíbáàrù yẹn ti jẹ́ ọmọ mu. àlìyà mo bá ní ana akíbáàrù mink mo jù ọ lọ. ọmọ sọ gbogbo nǹkan mo fẹ́ sọ pé mo fi jù ọ lọ yẹn. ṣùgbọ́n gbé ìbòjú mi lọ ó yẹ kí n sọ pé mo jù ọ bẹ́ẹ̀ ni wọ́n fi hàn pé ó yẹ kí n ṣàlàyé pé ana akíbáàrù mink àròbìjà ọba jọrọ èdè o lè sọ lábá jọ lọ síbẹ̀ náà lẹ́kọ̀ọ́ mo ti mọ ìyáza rẹ nínú wọ́n sọ pé àni akibaru mink ìwọ ọmọ mi aliya o àni akibaru mink aliya ọmọ akùn sínú pé ọ̀gá ó sọ bí tẹ́tí jù mí lọ. àlìyà àbí kò ní bẹ́ wọn tẹ̀ ní òwúrẹ́ ẹ̀yìn bàjẹ́ sí iwájú ọ̀lọ́ gbogbo ẹ̀ ọ̀sọ́ọ̀lìhùn sọ́ọ̀lìhù àtàrù mí nǹka ìrùbọ́ ọmọjú ọ̀lọ́ ní ìrùbọ́ lọ́mọ nìyẹn. وقد قررت بالإياب عينا وطبت نفسا nínú ọkọ tí kò lè tù bíyàbí mo ti tutù bíyàbí pẹ̀lú sísẹ́rídé tutù ní kíni ara mi tutù ní ọwọ́ mi tutù ní ẹsẹ̀ mi tutù ní. Ah, ẹ gbọ́rọ̀ mi rárá mo wá ní àyè àyìnà mo tutù ojú. bèlè ìyá rẹ̀ bóyá ọkọ rẹ̀ lọ sí mọ́ká ọwọ́ adé ọwọ́ ni ọkọ̀ ti kọ̀rí tó bèlè ìyá àbí wọ́n ti tutù pẹ̀lú ìṣẹ́rí dé ẹni tó lọ mọ́ká yìí dé àyínà mo tutù ojú ẹ̀dùkẹ́tì àyínà yẹn jẹ́ kí ni o ọjọ́ tẹ̀mí yẹn rí ọ̀rí rí tù kí ló wọ̀ fún àyè lọ abẹ́fà ká máa wí sókí bẹ́ẹ̀ lèlè yá àbíjádọ ọmọ ìṣòro àbí ọ àyínà òun wá jẹ́ kí ni ọ tàmù yéésù torí bí ta wí àyínà yẹn nǹkan ní ilé ikú bẹ́ẹ̀ abẹ́ mọ́fẹ́ torí wáyé kọ́rí kọ́rí rí tùbílì ìyá bì tutù pẹ̀lú dídé àmúmù ni ẹsẹ̀ rẹ tutù ojú rẹ tutù imú rẹ tutù orí rẹ tutù apá rẹ tutù ikùn rẹ gẹ́ tutù ẹnu rẹ̀ tutù ó ti kó wa sí dàbò. ọ ẹ gbọ́rọ̀ yẹn yé sùmọ́ mo á yọ ọyọ kan bẹ̀ pé á ah, ojú mi tutù àwọn yẹn wò mí báyìí wọ́n dẹ̀ ń rí dùn lára mi á ah, mo kọ́ àwọn ojú bá ọkọ̀ yín tọ́lọ mọ́tà tó dé. nígbà tí máa mú tàmí yéṣu wá nìyẹn àbá mu wá yọ ọ́ dàrú bẹ́ẹ̀ náà lọ́wọ́ adájú mo bá ní forty five ń bẹ lọ́dọ̀ mi kò sí ohun tí ò lè jẹ́ ó lè jẹ́ forty five naira ó lè jẹ́ forty five bàtà forty five aṣọ forty five ìlà orí pọ̀ dàwálà mu àwa ni forty five tó wà lọ́dọ̀ mi nǹkan báyìí ni. ẹnì kẹ́sì bẹ́ẹ̀ wọ́n ti tún náà mo dùn dúdùn ni oríṣi nǹkan ló lè dùn wà ní nefsan inú mi dùn ibi kọ̀dẹ́ ètò dáínà ní àmọ́sán gbèsè kan tí mo tún fi lọ wà fàáyín nefsan ọgbàrún pé máa fún un lò ọmọ yéésù ló pè torí tí mo tún ní láàzìmí ni nílò láàzìmí èsì ni máa fún un lóbi àbí máa ní ẹ̀ dáhùn ah. orí lábára ń bẹ lọ́dọ̀ tí ń kọ́ ọba ní kómútù ṣé yóò ní má fọ́n lónìí fíbútù mọ́dù nínú ọ̀fà ayé nẹ́fún jẹ́ kí náà kàmí yé ní èkó mọ́ fún ó lò lè sú rẹ̀ sí kóòtù nítorí ẹ̀ máa gbé ọ lọ sílé ẹjọ́ máa kàdé gba lọ́ọ̀yà lórí ẹ̀ hmm. nítorí kíni tó bá ní kíni wàá ní ó jẹ́ kí n pè é lẹ́jọ́ mo sì gbọ́dọ̀ bá rìn lẹ́wọ̀n àwọn ni pé àpẹẹrẹ sanimọ̀ fún ọlọ́bẹ̀ nítorí pé láti di tọ́ba yàtọ̀ yíbo ó dùn yóò dùn wọlé tí afẹ́nimọ̀ fún ọlọ́fún. ní ọ̀fà ìlú ni máa ń takú sí ìṣọ́ àyànjú tí ọ̀rọ̀ ti tán nẹ́fṣà tí mo wí yẹn ọmọ ìyá zàrẹ̀ nù gbọ̀ngàn tó dùn yẹn wọ́tíb tó nẹ́fùsán nínú mi dùn lébi pàdé tó dáyé náà nígbà tí mo ṣe kíní o tí mo ṣe kíní o tí mo san gbèsè gbèsè gbà tó di gbèsè o ọ̀rẹ́ nìkan sọ pé ńgbà tó ń jẹ gbèsè. báàbò kam alistifhami ya kam èyí tá a fi máa ń béèrè tá a fi máa ń wá gbọ́yé nǹkan tí ò yé ni. ọ̀ká mú ìdájẹ́ ìtura bí ha.

tó o bá mú wá tó o fi ń wá gbọ́yé tó o bá mú wá lẹ́ni tó fi ń wá gbọ́yé ìsẹ́fàmọ̀ ayé tọ́lá bá ẹ̀fà abẹ́kọ̀ tọ́lá bá fà ọ̀fẹ́ túmọ̀ sí ìsìnkú àlàmántú ọ̀kan náà nìyẹn. kam kamu ìdajì ìtàgé ha tó o bá mú wá mọ́sàfù tó o fi ń wá gbọ́yé fún ní násìbà wọ́n fi ẹ̀fẹ́ kàbàríyà ń bẹ tọ́wọ́n bá ti ṣèyẹn tẹ́lẹ̀ sámú kàbàríyà sámú máàlín àǹfààtò àìníye owó tí mo ti ná ìró ni mo fẹ́ mú wá fún wa. ẹ̀tẹ́ eléyìí láti fi wá gbọ́yé nǹkan wọ́kúl sọ ọ́ jáde pé ó fún nẹ́sùlà ní ọ̀run tó bá tẹ̀ ń sámú yẹn sọ jáde pé sámú bá ń táwé sàmá mélòó ní ìràwọ̀ ní ńlá tí sẹ́mẹ̀ kó jọ torí fún wádìí nìyẹn ẹjọ náà sì tẹjú ìdí yìí dẹ máa ń kọ ọkà mú hàlà tàláhà tẹ máa ń wù ẹwọn kan ọ̀fẹ́ ní ọkà mú hàlà tì mú hàlà wọn ní ìṣesí mélòó lọ wà fún. àwọn ti yẹ bẹ́ẹ̀ hàn. ẹ jẹ́ ká differentiate between from al-khabariya. وكم الاستفهامية الفرق بين كم الخبرية وكم الاستفهامية آه. síbi àtàwọn ọmọ ní ká sọ wípé alimansobo bikam ẹ̀kọ́ nóòtù yẹn rẹ̀ alimansobo bikam alẹ́sẹ̀fàmìyà Hmm. المنصوب بكامل استفهامية لا يكون إلا بعد تمام الكلام àwọn ò ní wáyé láti ń gbọ́ mi àyàfi lẹ́yìn ìgbà tọ́rọ̀ bá pé kò ní wáyé àfi lẹ́yìn ìgbà tọ́rọ̀ bá pé. Mm-hmm. ọ̀tẹ̀ mílíọ̀nù náà lè gba ọ ìwọ̀n tí a kàn fi ṣèyàtọ̀ wọn nìyẹn alimansubu bikam alitifamiya wọn tá a fún ní nẹ́sà pẹ̀lú kam alitifamiya láyà kóònù ìlà bàdà tamamil kalami hmm. kò ní wáyé àyàfi lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ bá pé ká mú káwókà bá ń káwé sàmá mélòó níràwọ̀ tí sámà sí kíni o tó kó sínú. nǹkan afẹ́ fi torí ẹ̀ fún ní mẹ́síbà ni ọ̀rọ̀ ti kún ká tó ṣẹ̀ mú wa ẹ wá ní kámú káwókà bá mélòó níràwọ̀ nàfà ń bèrè bèrè ni afẹ́ wa ń wí ohun tá a fẹ́ torí ẹ̀fọn lẹ́sìn àlẹ́ yẹn rẹ̀ ìyàtọ̀ rẹ̀ ni ẹ̀kámù kàbàríyà ò rí bẹ́ẹ̀ wọ̀lá sọ̀sọ̀ yìí fi kámù kàbàríyà rọ́bà mari àǹfààtò ó ní báàbù zorofu zorofu zorofu yẹn àwọn làwọn zorofu zamani àti zorofu mazal ọmọ méjì ni azorofu ẹ̀sọ́ pé nàá wà á ni. àzọ́rùfù ẹ̀rọ ààrẹ ẹ̀rùkù méjìlá rí a ní zọ́rùfù zaman àdẹ̀ní zọ́rùfù makar àwọn ọmọ yìí àwọn ha sórí ni àwọn méjèèjì àyẹ́ ha ní àrí sílẹ̀ náà lórí yín fi pé tó. Àwọn àmà fi àwọn nǹkan kọ̀ọ̀kan bọ́dá lọ́sẹ̀ tó sì. Wọ́n ni wọ́n zọ́rún fún náà à ní kọ̀zọ̀rún fún Azmina. Jẹjẹrẹ máa dáhàrí wà zọ́rí fún Amúkínà. náà wọ́n ní wọ́n zọ́ọ̀fù zọ́ọ̀fù nàwàání ìrìnà méjì ọ̀zọ́ọ̀fù àzmìnà zọ́ọ̀fù zamani bẹ̀ pé pásíkò lòun dálé lórí wọ́n ní yẹ́ jírí mọ́ àdáhárí òun máa ń lọ pẹ̀lú gbàǹtì ẹ̀ ọ̀zọ́ọ̀fù àmùtínà zọ́ọ̀fù lọ́yẹ páàyè lòun bá sọ lòun sọ lọ́bù zaman ọ̀sọ̀ fùmọ̀tà lọ́bù zaman afẹ́ sàlàyé wákà wòkó ìfẹ́ àsìkò tí sẹ́yìn wáyé ìdílẹ́tì ọ̀sọ̀ fùmọ̀tà àwọn fẹ́ sàlàyé mọ̀kánà. وقوع الفعل كاتبه موي فون ظرف الزمان يبين وقت وقوع الفعل هنا اللي ولا بار ظرف الزمان يبين وقت وقوع الفعل ọ̀rọ̀rùn màkánì ń tiẹ̀ nígbà yìí nù màkánà bòkó ẹ̀yìn alifẹ̀yìnlè yorùbá yìí nù màkánà bòkó ẹ̀yìn alifẹ̀yìnlè wọ́n fẹ́ sọ àyè tí sẹ́yìn ti wáyé tí wọ́n bá sọ pé sóńkù rọmọdọ́ọ̀nà ẹ̀rí pásíkò lọ́sọ̀ọ́ wọ́n gbà wẹ̀ nínú gbàwó lọ gbàwẹ̀ nínú kíni o Ramadan rọ́fù ni sọ àkókò tí iṣẹ́ nìbọ́sí. Huh? wọ́n sọ wípé ana àmọ́ mọ́ka ana àmọ́ mọ́ka mo wà wájú rẹ̀. Ẹ̀gbọ́n sọ mọ̀kánù kínní ìṣẹ̀lẹ̀ nǹkan tó ṣe tí mo ṣe yẹn bí mo dúró sí yẹn àbí kó mú tu àmọ́ mọ́ka ẹ̀dírí mo dúró síwájú rẹ̀. فمكان الفعل مكان القيام قمت أمامك هو قولي والكل منصوب على إضمان في تعتبر الظرف بها أداء وكتافه wọ́n ni wàlẹ̀ fúlù àti sọ́rọ̀fù tàmánì o àti sọ́rọ̀fù mọ̀tánì o wọ́n ṣubú mẹ́sìpà ni wọ́n máa ń gbà. wọ́n ti gbọ́ mi àlá ìfòmárì fi pẹ̀lú káfí fi pamọ́ sínú rẹ̀. lóbi á pé kọ̀ mí kan pé sọ́rọ̀fù ni wọ́n pè ní mọ̀fọ́nù fíhì ẹ̀dùgbọ́n mo pè kí ni mo pè. mo ta ṣiṣẹ́ nínú ẹ̀ nínú ibi ta ṣiṣẹ́. wàlẹ̀ fúlù àti sọ́rọ̀fù zamani azọ́fù makan mọ̀nsúbùn a máa ń fún násùbà àlá ẹ̀wùbí máa rè fi pẹ̀lú pa máa ń fi fi pamọ́ sínú rẹ̀ káì. Màkàrí rè zọ́ọ̀fà bí hàádá. Wòye sí zọ́ọ̀fù pẹ̀lú àlàyé tí mo àyànà وغاب شهرا وأقام عاما. ọmọ àmà. ó ní tẹkúlù ọmọ sọ pé sọmọ khalidun ọmọ fún ìlú mọdí abẹ́ẹ̀kọ́ khalidun kọ́ láyìn àyà mọ́ kí bá pé o àhán tó ń fò ní ẹ má dára yín láàmú ẹ sì tún àtún ronú sí ẹ má kú mọ́ fún olùbí yìí ẹ pè ní zolfo zaman abẹ́kọ̀ mansoub tẹ̀lé ti pè ní zolfo zaman ẹ sọ pé mo fọ́n ló fi hì mansoub wà ìlàmọ́tò náà sì fi hì alifásitì bá ti bí yẹn gbọ́dọ̀ tó ń tẹ̀ máa rò ó mọ́ o ọ̀gá àbàṣà rọ kálídùú gbàwẹ̀ láwọn ọjọ́ kan nẹ́sìbà tó gbà yẹn ọgbà nẹ́sìbà nítorí fún gọ́ọ̀f abẹ́ẹ̀kan wọ̀gọ́ ọ̀bẹ̀ ṣahọ́ ọ fara pamọ́ fún sùn kan kálí ìdòdì náà ni o ṣáhárọ̀ yẹn kí ni o gọ́ọ̀fù kí ni o zaman abẹ́ẹ̀kan pé zaman ló sùn wọ́n àkọ́mọ̀ àmà ó sì gbé lu ọdún kan kí àmà yẹn máa jẹ́ gọ́ọ̀fù zaman mansoub wà á lámọ́tò náà sì bí hí ẹ̀ ń wọ́n tún ti fẹ́ bọ́ síbi mọ̀kánù báyọ̀. wọ́n bá tanzania dùn fáwọ́kọ̀ sàpè ẹlẹ́mọ̀sí jídi wàlífàárọ̀sù lè abúlákù tá máa gbàdí. ó ní wọ́n bá ta zaido zaido sùn fáwọ́kọ̀ sáfẹ́ ẹlẹ́mọ̀sí lókè eh, mọ́sálásí kíní dẹ́kì kan máa ń kíní kan máa ń ṣe kí n pẹ́ sí mọ́sálásí lájà mọ́sálásí lọ́lọ́ ọ̀sùn sí. báàkà ẹ̀ẹ́pẹ̀ o ẹ̀ẹ́pẹ̀ nínú kíkín lòmọ́dì nákìs ẹ̀mọ̀ kọ́ wà nù àkọ́wàtú kánẹ̀ abẹ́ ẹ̀mọ́ kánẹ̀ mọ́ ah, ẹ̀ wàá mọ̀ pé báàkà wà nù rẹ̀ kàkà. Ah, ah zailu jẹ́ ismu kini o ismu bata ismu bata aw kọyọ kila ẹkọ ẹkọ ní sọfù makai mansub wa alamatu nasbihi afata wa huwa mudaf fatihu jẹ́ mudaf ilé wa aidan mudaf almasidu tó ajẹ́ mudaf ilé sẹgbẹ ohun tí ń wílé ẹdẹ aw kọ sọfù kila ẹkọ makai mansub wa huwa sáàkì sì jẹ́ kínú mùdọ̀fẹ̀lẹ́ wà áyézọ mùdọ̀ àlùmọ́sídì tó á jẹ́ kínú mùdọ̀fẹ̀lẹ́ wàlìkárasù lè àbùlákù abo ẹ̀sìn tó jẹ́ pọ́pù tó ní kọlọ pọ́pù káàkà máa bàjì ń bẹ lábẹ́ máa bàjì ibi tí wọ́n ti máa ń jọ́sìn kan ní máa bàjì yẹn káàkà yẹn kí lẹ́sìn òzọ́ fún mọ̀kànlá bẹ́ẹ̀ kọ́ mansoub wàhùwà mọ̀tọ́ fún máa bá dìjẹ́ kí ni ọ ẹ ti ń rí ọ̀rọ̀ àbùkù kùkù tí ń ṣe fún yíká kárí máa dé mọ́lẹ̀ ọ. ó ní wọn rú ẹ̀hù hàn bàtí bẹ́yà múnà kalẹ̀ mọ́sálẹ́ mọ́sálẹ́ ọ̀tẹ̀ lọ́kọ́ aláhàlẹ́ mọ́hálẹ́. náà wọ́n sọ yìí wọ́n ní wàá ròyìn ìhò àtẹ́gùn àbẹ̀ ọ̀fẹ́ yẹmúnẹ́ tàlùmùsọ́lí lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ẹni tí ń kírun atẹ́gùn fẹ́ ní ẹ̀gbẹ́ ọ̀tún ẹni tí ń kírun wà ríhù hàbù ríhù yẹn jẹ́ mú padà àbẹ́yẹn ọ̀gbà ni hàbàtì yẹn jẹ́ kí ni o ó jẹ́ fi ìlú mọ́dún táwù tá a ní sùsáàkì náà ń bẹ́ẹ̀ bọ́ bọ́ àyè làbárì lọ́sáwá ó ní yẹ́múnẹ́tà lùmùsọ́lì bẹ̀lẹ̀ mi lọ ẹ pè ní ismu kínní o ismu mọ̀kàrì abẹ́ ẹ̀sọ́fù mọ̀kàrì bó pè ní ismu mọ̀kàrì náà mú un láti bó kó sí mi lẹ́nu bẹ́ẹ̀ o ṣùgbọ́n mo ظرف مكان ها اعلام لون منصوب ها هي سامع علامة كان هو مضاف المصلي ده كان مضاف اليه هو ما فاكر سرابه مضاف اليه ها مجرور وعلامة جره كسرة مقدرة على لكنه على الياء منع من ظهورها الثقل àsìkọlù ẹ mà sọ̀rọ̀ ẹ sì ń kún ẹ kì í ṣe síkọlù ni wọ́n ni wọ́n zẹ́rẹ̀ ọ̀hún irúgbìn tìlkọ́ àlháyà wọ́n jáde lẹ́yìn òjò àlùmọ̀nì hàlì èyí tó ṣe kí ni o èyí tó dá gẹ̀rẹ́gẹ̀rẹ́ irúgbìn wọ́n jáde lẹ́yìn òjò èyí tó dá gẹ̀rẹ́gẹ̀rẹ́ mọ̀rẹ́ ẹ̀họ́ bẹ́ẹ̀ wọ́zárì ọ̀ irúgbìn ń padà náà tìlíkọ́ yẹn pè ní sọ́ọ̀fù kìnnà mọ̀kàn. Hmm. ọjọ́ rọ̀ tán gbára báyìí ọkọ̀ jáde ọjọ́ púpọ̀ ọjọ́ ńlá tìlíkọ́ à pè ní sọ́ọ̀fù mọ̀kàn mọ̀nsọ́ọ̀bù àwọn àmọ̀dọ́f àlháyà ajẹ́ mọ̀dọ́f ilé الجرور وعلامة جره كسرة مقدرة على الألف منع من ظهور يتعذر كيف تعذر من يعني الحياة المنهل هذا صفة الحياة إذا قال ما معنيه وبعد كده صفة الحياة متابع للمجرور مجرور حق جاري من الحياة هذا يعني ọjọ́ gbígbé ohun tó tẹ̀lé náà nǹkan ọmọ ìjíròrò òun náà. ó ní wọ̀kímọ̀ tó lè fi tọ́tì dòòna záhábí wọ́n sámà àmúrun fadínù mi ni hó wákòrò bí. záhábí. kí wọ́n á ń sìn ní báyìí nítorí ọlọ́run ẹ̀sìn tó ka kéwú tì àti mọ́tòlùfẹ́tọ̀ pàtàkì fàdákà dúnà zahabi lẹ́yìn góòlù látòrí o àwọn ni dúnà yẹn òde ààyè ààyè rẹ̀ kéré sí gold a sì tún káàtì ọ̀kí máa tó lè fẹ́ dọ́tí dùnà zahabi ọ̀sán máa amúrò adínú mi ni owó wakọrọ bí ó ní wọn kí mọtòkì kí dọtí pàtàkì sílẹfà dúnà zahabi lẹ́yìn góòlù láti máa rí pàtàkì yẹn kí mọtòkì kí dọ mọdọfà mọdọfì lẹ́yìn àyè mọ padà lọ́wọ́ dúnà zahabi dúnà ẹ pè ní zọfù mọkàní náà sí mi ẹ ti ń gbà mí. ظرف مكان وهو مضاف الذهب جاكن يوم مضاف إليه هنا وسمى أمر لون يا مكان لونه لون يا دي أمر أمر وانبه حدن منه سما وقرب إتمكنان سمى أوكي هنا منصوب هذا rọ́ọ̀bù mọ̀kán mọ̀nsọ̀ amúrù ọ̀rọ̀ míì fún lélẹ̀ mi mo máa wà nípò èyí tí a ti kọ́ tẹ ní kíní máa ń bọ́ wájú làbárì máa ń bọ́ wájú òun lélẹ́yìí jẹ́ ń tiẹ̀ sámọ̀ yẹn ẹ pè ní kábàrún mọ̀kọ̀dámù kábàrún mọ̀kọ̀dámù amúrù yẹn ń jẹ́ kí ni mọ̀kádà mọ̀ àkàrò fájìnnù mínú súnmọ́ àkọ́rọ́bì káwá kàṣàkàrí ká fi tó ọ̀dàrú gàrúbíyà fàìbẹ́lbásọ́rọ́ wọnáflóhù ṣàrpíyà nàhárí múrọ́ fàìbẹ́lbásọ́rọ́ wọnáflóhù ṣàrpíyà nàhárí múrọ́. wọ́n ní wọ́n dárò ilé rẹ̀ gàrúbíyà fáyọ̀bìl البصرة، ń bẹ ní ẹ̀yìn ibi tí odò bọ́sọ́rọ́ ti máa ń tó kù kí ti máa ń ya ẹ̀yìn ibẹ̀ nílé rẹ̀ bọ́ sí ẹ̀dínbọ̀n ibi tí ilé rẹ̀ bọ́ sí nìyàn bó ṣe já sí pé wọ̀nà lòhó ọ̀pẹ rẹ̀ ọ̀pẹ tó ní ṣàrùkìyà wọn ni dárùhù ilé rẹ̀ gàrúbíyà ibùwọ̀ lọ́jẹ́ ẹ̀dá gàrúbù mọ̀ ibùwọ̀ fáyìrìl bàṣọ́rọ̀ ibùwọ̀ bíi tí eh, odò tí ń tún kókó bàṣọ́rọ̀ máa ń tún sí yẹn ibùwọ̀ òórùn bẹ̀ ń lọ́gbọ́sí wọn náà lò ó igi ọ̀pẹ rẹ̀ ṣàròpéyẹ náà rí mọ̀rọ̀ mò ń bọ́ sí ibùyọ odò mọ̀rọ̀ nígbà sáfẹ́ lónìí gàrúbìjà àtìrẹ́ gàrúbìjà ibùwọ ayọ̀ wọ́n pè ní mọ̀rọ̀ aláfẹ́ gàrúbìjà ní sùn mẹ́tàn abẹ́ẹ̀kọ́ wọ́n tún pè ní mọ̀rọ̀ ayọ̀ ìjẹ́ mọ̀rọ̀ fèlè ayọ̀ mọ̀rọ̀ àlùbáṣọ́ lọ́nkọ́ mọ̀rọ̀ fèlè. كذلك شرقية نهر مرة يراب كان سنة شرقية أيضا اسم مكان اليوت جاء مضاف نهر ما جاء مضاف إليه أيضا مضاف مرة ما جاء مضاف سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك